tèmi nílé ṣàlàáfíà lẹ́wà bó ti mọ̀ pé àlàáfíà lẹ́wà torí wípé tẹ́ bá ti bẹ̀rẹ̀ ètò Miliki you know ká máa Miliki ká máa mùkúlú ó yá ká Miliki ká máa Miliki kẹ́lẹ́ bá mi evangelist Ebenezer Obey wọ́n ní ẹ jẹ́ ká máa Miliki ká máa Miliki yó ká máa mùkúlú mú kẹ́ ká máa Miliki bàbá ti fún wa láwọn orin Miliki tó jẹ́ wípé tábà tẹ̀ wá ń gbọ́ àwọn orin tábà ń wo ètò Miliki Express a ti mọ̀ wípé eh, eh, ètò Miliki Express ètò aládùn ètò alárinrin tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ tó kọ́ni lọ́gbọ́n bá ṣe wá kẹ́kọ̀ọ́ tá àdìnnú tá à ń bára wa sọ̀rọ̀ yẹn náà a tún ṣe fàájì a ní fàájì unlimited a ti bẹ̀rẹ̀ ètò náà nìyẹn lórí tẹlifíṣàn Orísun mọ̀lẹ́mi ọmọ yín Bímbọ́ Badmus aka Queen Queen Madiva àmọ́ tó wá bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu ẹ ká bára wa sọ̀rọ̀ nípa pé à ń rìn à ń sọni lọ́jọ́ a dẹ̀ ń rìn bákan náà à ń sọni lóko bá bá ṣe rìn báyìí la ṣe ń kọrin tó bá ṣe múra sí. Si ló ṣe rọkọ̀ sí tó bá ṣe sọ̀rọ̀ sí ló ṣe rí àwọn ènìyàn ṣàánú ṣe ẹ́ lóore sí tó bá ṣe wùwà náà sí náà bákan náà ló ṣe kíni ló ṣe kó bó ṣe máa wùwà padà sí ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé à ẹni yìí kò rárá sí mi bóyá ọ̀rọ̀ ẹnu tó ń sọ sí ẹni náà ò nífẹ̀ẹ́ sí ló ṣe ń sá sẹ́yìn láti ṣe é lànú àbálẹ̀ ti wò pé wo ẹni yìí kò ṣe bá ṣe jẹ́ kí n jìnnà sí díẹ̀ torí náà ká gbìyànjú láti wùwà re ká múra bí ọmọlúàbí kádẹ bákan náà ká wùwà re láṣẹ Olódùmarè ohun tó dára báyìí ohun tó dùn kò ní wọ́n nínú ayé wa àti ẹbí wa ní orúkọ Jésù Kristi Olúwa wa ẹ ṣàmì bákan náà lórúkọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ pé mo ti mú dọ́gba mo ti mú ó ti pé péré péré péré ẹ ti mi léèní akóhun tó pọ̀ wá fún wa lórí ètò Miliki Express Tóyìn Abdul ó ṣe kí ni ó ti wà ó ti full brand fún wa póyá lábala campus gist tó máa já wa sí bó ṣe ń lọ láàárín àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ bákan náà mo tún wá mọ àwọn orin aládùn oríṣiríṣi ẹ wò léèní báyìí á hmm. gbàdúrà àwọn orin tó yẹ pé tá ṣe ń gbọ́ wọn ti wá dára padà sí hmm, ní ìgbà ayé àwọn bàbá wa ẹ má yẹ kí n jayín sí ẹni tí mo dárúkọ ẹ a máa sọ̀rọ̀ nípa ìtàn wọn a tún wá gbọ́ orin wọn tó jẹ́ pé ó níyì Hmm. ní ọdún 1950 wọ 1961 orin yìí ó tàn káàkiri di àsìkò tá à ń sọ yìí orin àwọn èèyàn ṣì ń gbọ́ pàápàá àwa olórin gbọ́ tá à ń kọrin káàkiri a ṣì ń kọ orin fáwọn èèyàn tábàdẹ̀ ti kọ́ báyìí ẹ́ wọ́n máa sókè wá jó wá gbé bọ́dí pé áá ah, ah, orin yìí túre ó sì ti dé ẹ̀yin tèmi ẹ ká lọ fi orin tẹ́ni tó pe àkọ́lé ẹ̀ ní bìlíọ̀nù ẹ̀ka ṣe kíni ká fi ṣí ètò Miliki Express tá bá wá padà dé ètò ó sì ń tẹ̀ síwájú. I wanna be your billionaire. Billionaire. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Tẹ́ni Tẹ́ni Makanaki ó fún wa ní àwọn orin aládùn àwọn hit back to back ó fún wa láti orí àwọn orin aládùn yìí ná. Ó ní kí mm, mm, mm, Ọlọ́run Maradona ó ní Tẹ́ni ọlọ́mọge Cinderella ó tẹ̀síwájú ó fún wa ní uyọ̀míyọ̀ wonder woman àtàwọn orin aládùn ó ti wá fún wa níbi láìpẹ́ ìgan ó ṣẹ̀ fún wa ní orin kan tó pè ní marry me ṣẹ́wá lórí tó ti wá drop orin báyìí àwọn èèyàn ti ń kún lọ́wọ́n propose bóyá my love, olólùfẹ́ mi ẹni bí ọkàn mi mo rẹ́ni kejì mi will you marry me ṣé o máa fẹ́ mi ó fi orin ó fi ṣe kí ni ó fi ti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì tí wọ́n wò pé à ah, ṣé mo dẹ̀ máa ṣègbéyàwó ṣá wọ́n fún wọn ní confidence àti courage láti lè propose sí olólùfẹ́ wọn àbí àyà wọn to be bẹ́ẹ̀ ni abasáwà báyìí abala ìròyìn ìdárayá ẹ ká lọ gbóhùn ta ní fún wa lọ́sẹ̀ yìí lábala ìròyìn ìdárayá à ń bọ̀. èyí ni ìròyìn ìdárayá ní ṣókí a kí Laura ìkejì àbúrò Linda ìkejì kú oríire ọmọ tuntun jòjòló obìnrin tí ó ṣẹ̀ bí ní ìjẹrin òde yìí a gbàdúrà wípé Ọlọ́run á wo ìyá á sì wo ọmọ. Bákan náà, a bá gbogbo àwọn òṣèré orí ìtàgé onítìátà lédè Yorùbá àti ti Gẹ̀ẹ́sì kẹ́dùn ti ikú àgbà ọ̀jẹ̀ òṣèré Pa Kásùmù tó di olóògbé níjẹta òde yìí a gbàdúrà wípé kí Ọlọ́run kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Bákan náà kí ó bu omi tútù sí ọkàn àwọn ẹbí ọmọ àti ọmọ tí wọ́n fi sílẹ̀ láyé. Ẹ̀yin obìnrin ẹ jọ̀wọ́ ẹ sinmi mẹ̀dọ̀ ẹ sinmi pẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ ẹgbẹ́ yín ni wọ́n ti kúrò nílé wọn tí wọ́n ń sọ ilé wọn nù torí àwọn ohun mèremère tí ẹ̀ ń gbé sórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ tí ẹ̀ ń gbé káàkiri ẹ jẹ́ ká là á o wípé ẹ jẹ́ kí wọ́n mọ bí ẹ ṣe ń rí owó ohun tí ẹ ṣe gangan gangan tí ẹ fi lè máa jayé orí yín tí ẹ̀ ń gbọ́tò bọ̀gìnìbọ̀gìnì tí ẹ̀ ń kọ́lé bọ̀gìnìbọ̀gìnì káàkiri ó wá ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń jẹ gbèsè ni wọ́n wọn gbèsè ìmí ìjà lójoojúmọ́ ni pẹ̀lú ọkọ tí ó gbé sílé tàbí olólùfẹ́ rẹ̀ nítorí wípé ó rò wípé ọkùnrin mìíràn ni ó ń ṣe gbogbo ohun tí ẹ̀ ń ṣe fún ó wá ní ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ àmọ̀ràn rẹ o ẹ ran ara yín lọ́wọ́ ẹ má parọ́ fúnra yín ẹ jẹ́ kí àwọn akọ̀gbẹ́ yín kọ́ mọ bí ẹ ṣe ń rówó torí kẹ́ má bàa ba ìgbéyàwó tàbí ilé wọn jẹ́. ògbóǹtarìgì aporinpọ̀ Ké Solo ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ tí ó sì gbà wọ́n ní ìmọ̀ràn ah eléyìí mà ti pọ̀ ju ojúgbà mi tí fún ọ gẹ́gẹ́ bí ọkùnrin Mr Lẹ́kan èmi ò mọ ìròdì tọ́pọ̀lọpọ̀ ọkùnrin tí ọkàn wọn kì í fi ń balẹ̀ tó bá ti rí tí olólùfẹ́ wọn tàbí ìyàwó wọn tí ó bá sọ̀rọ̀ nípa òun àbí tó bá gbé àwòrán òun sí orí ẹ̀rọ ayélujára ìlú mọ̀ọ́ká lòun pàápàá jùlọ kí ló dé ṣé ẹ̀ṣẹ̀ ni kóun máa pọ́n àwọn obìnrin lé pàápàá jùlọ àwọn ìtí ó rẹwà ní àárín wọn ó wáá sọ wípé arákùnrin ìwà tí ò dáa ni kí o máa na obìnrin àwọn obìnrin wa wọ́n fẹ́ láti máa kẹ́ wọn láti máa gẹ̀ wọ́n ó yẹ ká máa tọ́jú wọn dáradára kì í ṣe wípé kí a máa fìyà jẹ wọ́n ó wá sọ wípé kó lára àwọn olólùfẹ́ ọ̀hún torí pé ó fi àwòrán ọ̀hún sí orí ẹ̀rọ alágbèéká rẹ̀ ọkọ rẹ̀ títorí ẹ̀ ó gé e jẹ ó sì nà án ó wá sọ wípé àá olólùfẹ́ mi ọ̀wọ́n mi ò mọ̀ ọ́ rí o àmọ́ mo torí ọkọ rẹ̀ bẹ̀bẹ̀ torí pé kò kí ń ṣe èèyàn gidi rárá ó wá sọ wípé ó rẹwà ó sì ó sì yẹ kí ó fún ẹ ní gbogbo ohun tí o fẹ́ nílé ayé ó wá sọ fún mi pé ọlọ́run yóò bùkún fún ọ bí o ṣe nífẹ̀ẹ́ mi mo dẹ̀ ṣèlérí pé mi fúnra mi náà yóò tiraka láti ṣe ìwọ̀nba tí mo lè ṣe láti mú inú rẹ dùn. Fatia Williams Fẹ́mi Adébáyọ̀ àti Máyégún ti ilẹ̀ Yorùbá K1 The Ultimate wọ́n kí Táyọ̀ Ṣọbọlá ìyẹn Ṣótáyọ̀ Gàgà wọ́n kí kú àbọ̀ sí K1 The Ultimate Foundation ìyẹn ẹgbẹ́ tí wọ́n máa ń ran àwọn ọmọ ènìyàn láàánú tí wọ́n máa ń ṣe wọ́n láàánú tí wọ́n ń ta wọ́n lọ́rẹ. ó wáá sọ wípé inú òun dùn láti kí Ṣótáyọ̀ Gàgà káàbọ̀ sí inú ẹgbẹ́ olóríire ó wáá gbàdúrà wípé ìgbà yìí àsìkò yìí tí ó darapọ̀ mọ́ wọn yóò tù ú lára áà ìwọ ọmọbìnrin máa ń dá mi lọ́rùn ó ti rẹwà jù ó tún wáá dùn lọ́mọ obìnrin ó dàbí ẹni pé yín tún fún ẹ lóyún sí o mo nífẹ̀ẹ́ rẹ ìyàwó mi àtàtà ẹnikẹ́ni tó bá wá gbìyànjú láti súnmọ́ ẹ ah, ilẹ̀ ńlẹ̀ báyìí ni yóò lọ tí wọ́n bo yẹ̀pẹ̀ lé lórí. Davido ni ó sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára sí ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ Chioma ó kọ síbẹ̀ wípé òun nífẹ̀ẹ́ rẹ̀ a rí i pé Davido gbogbo gbà ni ó ń fi ìfẹ́ hàn sí ìyàwó rẹ̀ pàápàá jùlọ ó máa ń ran létí pé òun nífẹ̀ẹ́ rẹ̀ dáradára òun ò sì lè filẹ̀ rárá. sí ọkọ mi tí má sọ wípé mo nífẹ̀ẹ́ rẹ̀ sí i ó túmọ̀ sí pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo àwọn ohun ìdènà tí ó lè fẹ́ wá sí àárín wa. mo dúpẹ́ lọ́wọ́ rẹ inú mi sì dùn bí o ṣe ń sáré tiraka láti lè bọ́ èmi àti àwọn ọmọ ó wá sọ wípé ohun tí mi ò lérò rárá ni ọkọ̀ tí o rà fún mi torí pé ẹkún tí mò ń sun yìí ẹkún ayọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti fojú tẹ́ńbẹ́lú mi tí wọ́n ti rò pé kí lórí lára arákùnrin tí ó fẹ́ pápá jùlọ tá tiẹ̀ gan ni òun ó wá sọ wípé olólùfẹ́ mi ọkọ mi kúnlé ọmọ afọ́d mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún mọ́tò tuntun tí o rà fún mi mo dẹ̀ ṣèlérí fún ẹ wípé ohunkóhun báyìí kò ní yà wá àṣírí a máa bo àṣírí ò ní tú ìyàwó Kúnlé Afod Désolá Afod ni ó kọ ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ dídùn sí ọkọ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára lórí ọkọ̀ tuntun tí ọkọ rẹ̀ fi ta lọ́rẹ, ó wá sọ wípé "o ṣé gidi gan ọkọ mi". Ọkùnrin lọkùnrin ó máa jẹ́ o, àmọ́ o, àwọn òbí tí wọ́n ya ọ̀lẹ ni wọ́n máa sọ wípé ọmọkùnrin àbí bákan ni kí wọ́n ṣe tọ́ ọmọkùnrin yàtọ̀ sí ọmọbìnrin, ó wá sọ pé tí o bá ní ọmọ, ẹ̀tọ́ rẹ ni láti wò wọ́n, láti kọ́ wọn, láti tọ́ wọn ní ìlànà Ọlọ́run. Adékúnlé Gold ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ náà ìyàwó rẹ̀ Sími náà jáde láti sọ wípé ó yá ẹ tún gbọ́ o. gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti rí obìnrin tí ó ń ṣiṣẹ́ tí ó ń tiraka àbí tí ó ní ohun kan tí ó ṣe tí ó ń pawó wọlé fún tẹ́ wá torí ẹ̀ tẹ́ wá ń bínú ẹ̀ àbí tí ẹ ń rò ó pé torí pé ó ti ní ohun tí ó ń ṣe àbí wọ́n ń gba owó jù yín lọ ẹ wá torí bẹ́ẹ̀ ẹ wá sọ ọmọbìnrin yìí di ẹni tí ò dáa àbí tí ó ń ṣe ohun burúkú ó wáá sọ wípé òun ò mọ ohun tí òun sọ fún yín o àmọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti máa ran ara wa lọ́wọ́ ká má bẹ̀rù ara wa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò kí ń ran aya wọn lọ́wọ́ torí pé ẹ̀rù ń bà wọ́n pé arábìnrin yìí ó lè dín ńlá kó tóbi jù wọ́n lọ ó wáá sọ wípé má ṣe bẹ̀rù ìfẹ́ náà ni a ní síra wa àti ọkùnrin àti obìnrin ọlọ́run dá wa bákan náà ni àmọ́ ẹ dákun ẹ jẹ́ ká máa ran wa lọ́wọ́ kí ilé ayé kó lè túbọ̀ dára púpọ̀ fún gbogbo wa. ìyá mi nígbà kan rí ó fi owó tíkẹ́ẹ̀tì tí ó fẹ́ lọ sí ilẹ̀ London fi san owó iléèwé mi àmọ́ nísìnyí òun dúpẹ́ fọlọ́run wípé èmi àtìyá mi o a business class abilọ́pọ̀ gbà first class òun ni à ń wọ̀ tàbá fẹ́ lọ sí òkè òkun Yẹmí Aládé ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó fi àwòrán sí orí ẹ̀rọ ayélujára tí òun àti ìyá rẹ̀ ní ìlú London ó wá sọ wípé òun rántí ìgbà tí ìyá òun tí ó ta tíkẹ́ẹ̀tì rẹ̀ nígbà náà bíi ogún ọdún sẹ́yìn nígbà tí òun wà ní ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ primary six tí ìyá òun fi san owó iléèwé òun bó ṣe wá kọ ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń kọ sí abẹ́ ọ̀rọ̀ yìí wípé àá yẹ́mìyẹ́m dòdò tí òun dín fún wa yìí ó mà ti jóná ti jóná jù o èmi ò gbà ẹ́ gbọ́ o ó wá fún wọn lésì pé òun ò sọ́kẹ́ gbà òun gbọ́ òun dúpẹ́ lọ́wọ́ ìyá tí ó da ẹ̀jẹ̀ sí òun lórí tí ó tọ́jú òun ni ned nwoko tí ó jẹ́ ọkọ regina daniels ó bá ìyàwó rẹ̀ ní odidi pàápàá jùlọ fájìnnì sì ni nígbà tí ó fẹ́ Rita Daniels tí ó jẹ́ ìyá Regina Daniels ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ tí ó tú àṣírí yìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ wípé bóhùn yẹn gbà bóhùn yẹn gbọ́ o àmọ́ gbogbo ẹnu mo fi sọ tó dẹ̀ gbà mí kí ọkọ rẹ̀ náà jáde kí ó wá sọ pé Regina Daniels tí òun fẹ́ yìí òun bá ní odidi ni òun ò bá ní ààbọ̀ arẹwà òṣèrébìnrin zainab balógun tí ó wà nínú wedding party ni ó jáde láti sọ fún wa wípé nígbà tí òun àwọn kọ́ pàdé ọkọ òun tí òun sì rí wípé ó ti ní ọmọ ó jẹ́ ohun tí ó bà òun lẹ́rù àmọ́ ohun tí ó wá múnú òun dùn láyé òun ni wípé nígbà tí òun sọ fún àwọn ọmọ ọkọ òun wípé òun yóò fẹ́ bàbá wọn wọ́n sun ẹkún ayọ̀ inú wọn dùn ó sì jẹ́ ohun tó jẹ́ kí ọkàn òun balẹ̀ wípé à inú ẹbí tí òun lọ yìí yóò dára ó wá sọ tó kọ́kọ́ pàdé ọkọ òun òun tètè mọ̀ wípé ó ti ní ọmọ pàápàá jùlọ nígbà tí òun mọ̀ bí ọdún kan sí ìgbà tí ó pàdánù ìyàwó rẹ̀ tí ó bí ọmọ méjì tí ó bí sílẹ̀ fún òun wá wò wípé ṣé yóò ṣeé ṣe kí ni ká ti gbọ́ kí láwọn èèyàn máa wí àmọ́ òun ní láti tẹ̀lé ohun ọlọ́run ohun ọlọ́run ni ìgbéyàwó òun pàápàá jùlọ ọlọ́run tún wá ṣe á mí sí i àti wípé inú àwọn ọmọ ọkọ òun dùn lọ́pọ̀lọpọ̀ wípé òun fẹ́ bàbá àwọn èló fi ọlọ́kàn balẹ̀ wípé òun gbé ìgbé ayé àlàáfíà a kí gbogbo àwọn olólùfẹ́ ètò Miliki Express lórí tẹlifíṣàn Orísun pé a kú ewu oṣù tuntun láṣẹ Èdùmàrè ẹ̀mí wa yóò rí oṣù tó tún ń bọ̀ pàápàá jùlọ ọdún yìí àti ọdún mìíràn lọ́pọ̀lọpọ̀ láṣẹ Èdùmàrè ètò Miliki Express ó sì ń tẹ̀síwájú ẹ máa bá wa ká lọ. ó lẹ ti gbọ́ yẹn lábala ìròyìn ìdárayá ohun tó lọ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa rí pé lọ́sẹ̀ yìí a ní ìròyìn tó kún tó kún tó pọ̀ lẹ́kùnrẹ́rẹ́ pàápàá jùlọ a tún ní ìròyìn bá ṣe ní ìròyìn ìdùnnú náà ni a tún ṣe kí ni a tún ní àwọn ìròyìn mìíràn mo dẹ̀ lérò pé a ti gbọ́ ohun tí a sọ a dẹ̀ ti mọ àwọn ohun tí a mọ̀ tẹ́lẹ̀ nípa àwọn ìlú mọ̀ọ́ká wa kọ̀ọ̀kan pàápàá jùlọ nípa Lára Ìkejì tí ó ṣẹ̀ṣẹ̀ kí ni tí ó ṣẹ̀ bí ọmọ tuntun jòjòló ní ìjẹta òde yìí àkìpé láṣẹdùmàrè áhàn ó ti bọ́kùnrin ó ti bóbìnrin ó kún kókó wá fún wa ní ìbẹ́ta mìíràn kó fún wa ní ọkùnrin obìnrin ọkùnrin obìnrin a kí ìdílé ìkejì pé wọ́n kú oríire ti ọmọ tuntun jòjòló tí ó darapọ̀ mọ́ wọn bákan náà gbogbo àwọn ẹgbẹ́ onítíátà lédè yorùbá àti gẹ̀ẹ́sì kẹ́dùn nípa ti ikú pa kásùmù tí wọ́n di olóògbé níjẹta òde yìí ẹ̀yọ́ ọlọ́run ọba Elédùmarè yóò tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere ó yá ẹ ká lọ jó ká ṣe kíni ká mílíkì ká lọ mùkúlù nkẹ̀kẹ̀ J1 tí ó pè ní ajé ajé jọ̀wọ́ wá mi rí owó jọ̀wọ́ wá mi rí ìyà ò kì í ṣe omi ọbẹ̀ bàbá blessing before ẹ wo olúwa ajé ajé ajé jọ̀wọ́ wá mi rí tá bá padà dé Tóyìn Abdulmabalẹ̀ Àgọ́dọ̀ tó máa fún wa ní ohun tó ń lọ lábala campus gist à ń bọ̀.